وبعد السلام عليكم ورحمة الله وبركاته نبتدي أقل إنه ترى فتح المجيد شرح كتاب التوحيد هنا باب قول الله تعالى إنك لن تهدي من أحببت ولكن الله يهدي من يشاء والله أعلم بالمهتدين سبب نزول هذه الآية موت أبي طالب عليه على ملة عبد المطلب كما سيأتي بيان ذلك في حديث الباب قال ابن كثير رحمه الله تعالى يقول تعالى لرسوله إنك يا محمد لا تهدي من أحببت أي ليس إليك ذلك إنما عليك البلاغ والله يهدي من يشاء وله الحكمة البالغة والشدة الدامغة كما قال تعالى ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وقال تعالى وما أكثر الناس ولو حرصت بمؤمنين الشيخ محمد بن عبد الوهاب رحمه الله نظر باب السياسة لنا ولباب قول الله تعالى إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء والله أعلم بالمهتدين يعني الله سبحانه وتعالى شيخي في آية وبشيخ موضوع يجب أن يكون بالأقل يوم لا ṣàlàyé pé inú tó gbọdọ̀ jẹ́ àdìgbọ́ kan ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi òun ni kí àwọn kẹfẹ́ gbọdọ̀ yéèyàn tí ẹ ti gbọdọ̀ di tẹ́lẹ̀ òun ni pé kí ni ọmọ pé anábì sọ́lọ̀ mọ́mọ́ ẹ̀rọ sẹ́lẹ̀ òun ni olúwọ́ bá rántí wa àmọ́ anábì kò lágbára lórí ọkàn wa lórí ọkàn ọmọ ẹ̀dá mẹ́rin láti pé mọ́nà tí mo fẹ́ kó ṣe nìyí iná ni ṣéèkì fi mú ọ̀rọ̀ yìí wá lórí pé kí ni àwọn ipò kan bẹ tó ṣe pé àwọn èèyàn wọ́n ń gbé àlẹ́yìn tó ọgbọ́n ọ̀yọ̀ sọ́nà nìyí tó yẹ pé ipò yìí olú ọmọ sọ̀tàn ọwọ́ tààrà òun ló ní tẹ́lẹ̀ wá ń wò pé mo ní àwọn mùsùlùmí fi irú àwọn nǹkan wọ̀nyí torí àwọn nǹkan yìí kò sínú pẹ̀lẹ́ tí àwọn sọ̀hábà lẹ́yìn sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ sẹ́lẹ̀ tí wọ́n mọ́rú ẹ̀ máa lẹ́yìn sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ sẹ́lẹ̀ tí wọ́n sì ṣírú àwọn ìròyìn ẹ̀rùn tí ó yà lẹ́yìn wọ́n yé sì gbé àlẹ́yìn ṣírú àwọn ìkò báyìí. àmọ́nígbà tí Islam tó ti pé àwọn oríṣiríṣi àwọn ìròrí ó ń jáde lọ́tọ̀dọ̀ àwọn mùsùlùmí nínú Islam oríṣiríṣi àwọn ìròrí ń jáde lọ́dọ̀ àwọn mùsùlùmí nínú Islam ìròyìn tó ṣe pé kò sí nínú Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ ni àwọn wàhálà oríṣiríṣi ti ń bẹ̀rẹ̀ ó lè ṣe é ṣe kọjá pé ìròyìn mi látọ̀dọ̀ àwọn Yahudi ni wọ́n ti mú ìrìn sáwọn Júù ìròyìn mi látọ̀dọ̀ àwọn Nàsárà náà ni wọ́n ti mú ìròyìn mi látọ̀dọ̀ àwọn tó jẹ́ àwọn Bòdíyà àwọn èdè àwọn àwọn èdè tí àti sáwọn ẹlẹ́sìn ẹ̀kọ́ tí ó sì lé tí wọ́n lè mú àwọn ìròrí lọ́dọ̀ àwọn tí wọ́n ti ṣe rí. àbí ìròrí mi látọ̀dọ̀ àwọn tó ṣe pé wọ́n ti sin ẹ̀sìn ní ẹ̀sìn màjúsí tó ṣe pé ìròrí inú ẹ̀sìn màjúsí yẹn náà ni wọ́n wá gbé wọnú Islam tí mo tòlé ti náà wọ́n bá ní ọwọ́ wọn. gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni àwọn tó bá jẹ́ àfẹ́ ìsìn tí wọ́n gbọ́ sínú alẹ́ ìtàn máa rẹ̀ fún láwùí wọ́n máa gbìyànjú láti fẹ́ fọ ìròrí yìí máa kò nínú ọpọlọ mùsùlùmí ní ọ̀pọ̀lọpọ̀ ayé tí wọ́n bá wá fẹ́ ń ṣàpọ̀mọ́ ọrú rẹ̀ alọ́ di wàhálà torí ìròrí ti jẹ́ ó ti jẹ kó jẹ lọ gbogbo mùsùlùmí ó ti jẹ ọpọlọ mùsùlùmí yányá ẹ̀rọ lápòjú yìí tẹ́ bá tó fáwọn èèyàn pé ànábì kọ́ lọ́wọ́ kọ́ dá ẹlòmí ọ̀fẹ́ lè gbọ́ ní ẹni pé áà ah, ọ̀fẹ́ràn nẹ́bì anẹ́bì lákọ́dá anẹ́bì sọ̀rọ̀ ọ̀lẹ́sọ̀lá ó sì sàlàyé sọ́rọ̀ ọ̀kọ́dá tó bá ṣe fún ọlọ́run kọ́dá ni anẹ́bì òkùnkùn sọ wọ́n bí anẹ́bì sọ̀rọ̀ ọ̀lẹ́sọ̀lá pé máa ra ẹ̀rẹ̀ sọ́lọ̀kọ̀lọ́ ẹ̀rẹ̀ máa àwọn ìrọ̀kọ́lù anẹ́bì sọ̀rọ̀ sọ́lọ̀ dá ọlọ́run pé ẹ̀rẹ̀ alùkọ́là alùkọ́là kọ́là ni ọlọ́run kọ́dá ọlọ́run tó wá tó wọn fúngbà tí wọ́n dá wọn fún ìkóyà mọ́ ọ̀kúktùmọ̀ wọ́n á ní kí ni kí n kọ́ olùkúktùmọ̀ ẹ̀rọ kúlìlànà ẹ̀kọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ àti tó ṣẹlẹ̀ láyé yá máa kọ́ tọ́ àbí mọ̀ kọ́ dìrọ̀ kò lè ṣe kọ́ gbogbo káyọ̀dá gbogbo nǹkan ọwọ́ àkọ́kalẹ̀ tó kí ló dé tó ṣe pé tí ẹ bá sọ fún yẹn pé àhà ànẹ́bìkan lọ́nkọ́ dà àbí ìmọ́lẹ̀ ànẹ́bìkan lọ́nkọ́ dà ẹni ó fẹ́ gbọ́ ẹ̀ létí pé kí ló dé ní èyí ò ní gbà lẹ́lì kí ló dé ní pé ìròrí kí ló rí ó ti jinlẹ̀ nínú rí mùsùlùmí tọ̀ ẹ tó wò lápèjúwe tí ẹ bá tún ní ànábì sallallahu alaihi wasallam ibi wọn dé ànábì pẹ̀lú wọ́n ti dá kó fún ó lé sí ìrò lọ́dí bí ó wé láàrin wọn bí kọmọ láàrin kí wọ́n ní àbà àà ànábì àwọn yóò pẹ̀lú ọmọ ọjà nàrí ìkè lọ́nà àdẹ́bí à kó jẹ́ jẹ́rọ tí bá fi ń pọ̀lẹ̀ ẹ̀kẹ́lẹ́ èyẹ́ tí ma ń fi rọ́pọ̀ èyẹ́ ni kẹ́kúpa àwọn èèyàn lẹ́bi sọ̀gbọ́n àdàkọ́lá kẹ́lẹ́ ànábì tó bá sùn yóò rọjú lẹ̀ báyìí gbogbo eléyìí àwọn nǹkan tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ànábì yìí ìgbẹ́ náà wá ní ṣé kí wọ́n ife anẹ́rìsọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́nà ọba ọlọ́wọ́ ọba ní ìpín kankan nínú àwọn olùbíyà ọlọ́run àti olùbíyà ọlọ́run anẹ́rì ò ní nǹkan kan bẹ́ẹ̀ nínú ìpín ìtumọ̀ olùbíyà ni pé ká gbé ìjọsìn fún ni anẹ́rì ò ní ìpín bẹ́ẹ̀ rògbòbíyà ni pé iṣẹ́ tọ́lọ́run ń ṣe anẹ́rì ò ní ìpín bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìjọ kan lẹ́nìkan wà nínú ọ̀kan náà ọmọ ọ̀hábà lẹ́yìn tó mọ́ ọ̀sánà ó wá ń sọ̀rọ̀ níwájú ànábì ó ń sọ pé wọ́n mẹ́rin ní ìlà àwọn ọ̀túnwọlẹ̀ ọ̀hún fọ́kàn fàálì ilé tó bá tẹ̀lé òṣìṣẹ́ ọlọ́wọ́ bá tó tẹ̀lé ànábì tó tẹ̀lé ọlọ́wọ́ ó sọ tó wá jẹ́lẹ̀ kejì bádẹ́bí ti gbọ́ ọ̀rọ̀ yìí anábì ní bíṣítàlì kan sí ìbọn kan yìí anábì ní ọlọ́rọ̀ kan ìwọ yìí sọkúsọ kó sẹ́nu rẹ̀ púpọ̀ yìí anábì ní àtẹ̀jẹ́ á ní ní ìdánimọ̀ àwọ̀ tó fẹ́ sọ mí di káàkiri ọ̀rọ̀ mi tó ní pé anábì sọ̀rọ̀ wọ́n àrẹ̀ sádà gbogbo tó bá ní í ṣe pẹ̀lú olùyíyà ọlọ́run yẹn ní pé iṣẹ́ tọ́lọ́run ọ̀run ń ṣe anábì ò ní ìṣe kankan mẹ́ẹ̀ olúfà iṣẹ́ ìfọwọ́n bá bọ̀ hàn wọ́n fi mú wáyà yìí wá wípé ọlọ́wọ́ bá ń sọ fún àlẹ́sọ̀ lọ́wọ́ sọ́dọ̀ pé ìmìnẹ́kà dájúdájú wà lẹ́sọ̀ lọ́wọ́ sọ́dọ̀ látàrí mẹ́tàṣẹ́ òde ìṣẹ́ tó bá wù ọmọ náà òde wo pé alágbájá ah, mo láìpẹ́ mo fẹ́ kó mọ́nà mo fẹ́ kó ṣoríire kó gba ìsìláàmù ó sì gbọdọ̀ bá náà ni àlẹ́ mi ní ọlọ́wọ́ bá ní ipa rẹ̀ ولكن الله يهدي من يشاء انتم تقولوا مين يا رب من الله ما من تقولوا هو من صلى الله من وسلم ومثل من وسلوا له من مشيئة يعني من يعني مشيئة من مشيئة الهداية التوفيق هداية التوفيق والإلهام وسلوا له النبي صلى الله عليه وسلم ولكن الله يهدي من يشاء olóní èmi ìmọ̀ọ́kà máa ń ṣe tó bá wù mí mẹ́nà wallahu a'lamu bil muhtadin èmi ni mo sì mọ ẹni tó bá wà lórí ìmọ̀nà lódodo. àyà yìí sheikh abdulrahman ali sheikh rashe ọmọ wọn wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé wọn ní sábàbù nùgbọ́n ní hàrí àyà wọn ní tó fa àyà yìí òun náà ní pé mọ́wùtù àdìsọ́ọ̀lì ipò àdìsọ́ọ̀lì yìí àlà nílẹ̀ ti Abdul Muttalib tó padà kú lórí ẹ̀sìn Abdul Muttalib kí lẹ́sìn Abdul Muttalib ẹ̀sìn ẹ̀bọ. كما سيأتي بيان ذلك في حديث الباب شيخني àlàyé ọ̀rọ̀ yìí gangan yóò padà wá nínú hadith tó wà nínú báàbù kankan. قال ابن كثير رحمه الله تعالى امام ابن كثير الصفي يقول تعالى لرسوله قل هو ظن صفو قل يعني كان النبي صلى الله عليه وسلم فانك يا محمد ايش هو النبي لا تحبي من احببت قول لي ينزل هو قل في منا اي ليس اليك ذلك يعني كيف هي قصيده وقالوا ان ìnana àlẹ́kẹ̀ ìbàlágà tó kàn ṣe kókó fún wọn náà ni pé tó jọ ọ̀rọ̀ yẹn fún wọn wọn ni pé ṣáàjì iṣẹ́ tọ́lọ́run wallahu yahdi man yasha ọlọ́run máa ń fi ẹni tó bá wù mọ́nà ni wàlá òun hikmatu baligha olúwọba ló ní ló mọ ìdí pàtàkì tó dé ògóńgó tẹ́nìkan kan ò lè mọ ìdí tí wọ́n fi ṣe nǹkan rẹ̀ wal hujjatu baligha

àyà náà kọ́ ọlọ́run náà ní ẹ̀rọ ìlàúlẹ̀ ṣíjẹ tún ẹlú bá àdáàlẹ̀mọ́ olúwa sọ́nà mọ̀tàlá ó ní àwíjàre tó ti ṣe lérí okálukú pé pé ò lè rí àwíjàre kankan tó fi bọ́ lọ́dọ̀ bá dínú láìdára àpàdà débẹ̀ àmọ́ olúwa bá sọ báyìí pé lẹ́yìntà àríkà húdáhùn olúwa ní ẹ̀wúrú àwọn ẹ̀yà yìí ni yóò fi mọ̀ kíkà nẹ́bí sallallahu alaihi wasallam nabiyyun wa rasulun lillahi haqqan kíkò jíṣẹ́ ọlọ́run ànẹ́bí ànẹ́bí ọlọ́run ọba yìí lẹ́yìn ànẹ́bí sallallahu alaihi wasallam ballaga risalata bi akmaliha ànẹ́bí sọ̀rọ̀ gbogbo tọ́lọ̀ torí pé kí ni ẹwúrú àwọn àyà yìí tó bá ṣe pé èèyàn tó ti kóhun ní ń dá ọ̀rọ̀ mú wá látọ̀dọ̀ ara kò ní fẹ́ ká yé orí olùwàlélẹ́ ìta ní kẹbùdá hùn wọ́kọ́ ló fi wọ́n mẹ́nà walakinna Allaha yahdi man yasha ẹ̀tọ́ bá wù ọlọ́run náà ló fi mẹ́nà wa ma aktharu an-nasi walaw harasta bi mu'minin olúwa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbogbo èèyàn kọ́ ni ó jẹ́ mọ́mìnì kọ́nà tó bá wùwà lẹ́tọ̀lọ́ ọ̀tọ́lọ́ bẹ́ẹ̀ tó bá wùwọ́ bẹ́ẹ̀ gbogbo èèyàn kọ́ ló jẹ́ mọ́mìnì eléyìí ó jẹ́ ẹ̀kọ́ ńláńlá fún gbogbo ẹni tí ó bá fẹ́ péyàn ẹni tí àwọn àwọn àyà pọ̀ lóríṣiríṣi nínú àyà Al-Qur'an ńlá àndàkàbá bí ọ̀nàṣàkà àlà àtàrí ńlá ìlú بهذا الحديث أسفا طه ما أنزلنا عليك القرآن لتشقى gbogbo àwọn àyà oríṣiríṣi ti pé ń jẹ́ tẹ́sílẹ̀ àpọ̀ àlẹ́rìsọ̀ mọ́ ọ̀sálẹ̀m ìyẹn ni ìtùnú náà làwọn ayà yẹn jẹ́ fún àlẹ́lì sọ̀rọ̀ ìfọ́nà láti pé wà lẹ́yìn òní bùkátà sí kò sí nára rẹ kò tó ta kàn ọ́ láì gbé iṣẹ́ gbé gbọ́dọ̀ ní kọjá ilé kò tọ́lọ́ ní káwọn òṣìṣẹ́ wa ṣe nù. ó ní pé gbogbo ẹni tó bá ní kó kókó wà síta àbóṣe wà sínú ilé rẹ àbóṣe wà sí ládùúgbò rẹ ó ní yìí kó ní pé àdídẹ́dẹ́ náà bóyá kọ́mọdé bóyá ọmọdé pé ọgbọ̀rọ̀ gbogbo ló ti rí sí ẹ̀ níbo ló ti fẹ́ ló ti rí sí ẹ̀ tọ́lẹ́tì gẹ̀gẹ̀rẹ̀ ló bá ń sọ fún báyìí ike aa ah, àdúgbò wa ní sọ pàtó ti pé ọgbọ́dẹ̀ mi ò sí ní mi ò sí bí yóò tún báyìí lọ ń ṣe àròsí ẹlòmíì lè ní ah, ọ̀dọ́ lè sọ bá àwọn ìyá rẹ̀ náà àti bàbá rẹ̀ tó wọ́n ṣe kiri ah, káwọn ọmọdé ní ṣe ẹ̀yìn ẹ̀dáwọn eh, àbúrò rẹ̀ ti báyìí táwọn ẹ̀gbọ́n rẹ̀ ti báyìí ẹ̀yìn kí wá ní kí wá tó àkírọ̀ alẹ́jọ́ lọ́wọ́ sọ fún yìí kele ita alẹ́ yìí kà múra òun kó o lè ju ọmọ rẹ̀ nípa àmọ́lẹ́ yìí ẹ̀kẹ́ wa ní ọmọ mi ìdúrà wúlò ah, ọmọ rẹ̀ oníkàpọ̀lẹ́ ọmọ rẹ̀ o tó fọwọ́ lálẹ́ fún dáadáa ìyàwó rẹ̀ ó fọwọ́ lálẹ́ fún dáadáa torí pé kí ni ọlọ́wọ́ ti ẹ̀jì ọ́ lórí àwọn eléyìí o àwọn kẹ́mẹ́tì àwọn kan bẹ ó ṣe bí ògùn kó lérí wọn ni pèsè ọ̀fẹ́ ni tọ́ ó ní pé olùwọ́ba subhanahu wa ta'ala ó ṣàlàyé fún ànábì sallallahu alaihi wasallam kí pé wà lẹ́bí ó lè fi ẹmọ́nà kult sheikh wa ní àwọn sọ̀rọ̀ ní sheikh hasan abdulrahman al wọ́n ni wọ́n mú fi kúna ìdáyàtò tawfiq nítorí wọn bá ń sọ pé kò lè ṣe é ṣe nípa nàbí ò lè ṣe òun náà ni ìdáyà tó tàn bí ìwọlù kàbọ òun náà pé ìdáyà tó ìṣẹlẹ hàn kékeré yìí ó núyàn ní ìmànà tí ó yá máa mànà ní ìsìn ọya tóbi gbọ́n náà ọya máa lò ní ìsìn àwọn nípa àwọn àdáyé ọ̀ká yìí fa inna amru dhalika fa inna amru dhalika ila Allah olùwọ̀bá ló lélẹ́yìí sọ pé ìdára tó tàn fi ìdílé ká sọ̀rọ̀ kó sì wọnú ẹ̀ níyàn tí o sì bẹ̀rẹ̀ sí ní máa lò ó kó sì máa ṣe à ah, wọn náà nìyí wà wà wọn kọ́ nínú àyè yìí olùwàwà ló kápá ilé yìí wà á mẹ́lẹ̀ ìdára tó lọ fúnra jẹ́ tí bọ́lá ń ṣe ní kò sí ìdára lọ́wọ́ ànábì ní àyè olùwà tó wá tún fi rìn lẹ́ńbọ̀mí pé ìdára ń bẹ lọ́wọ́ ànábì sọ̀rọ̀ náà ìyá àti wọn bá ń sọ pé wà innaka latahdi ila siratin mustaqim àwọn ibi tí wọ́n ń dàbọ̀ ìlú nínú tó bá fún ọlọ́bá kan gbé kúránì fúnra rẹ̀ tí ń kà olúwa ní wà innaka latahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ó tún kà ló tún kà lọ ó tún kà pé wà innaka latahdi ila siratin mustaqim báwo pé àhà kúránì yìí ló ń ta kúránì wọ́n á ní ìyọ̀ǹda fúnra wọn ìgbà tí yorùbá ti súnmọ́ àwọn afá sí náà kí wọ́n ṣàlàyé fi hàn pé eléyìí ìtò òǹtọ̀ nìyí eléyìí ẹwú nílùú olúwa ní ẹ̀yìn wọ́n mẹ́ta ṣe àkúnà ilá àyẹ̀ṣà àwọn ọmọ ọ̀rọ̀ olúwa ló tún kọ́ ń bomi náà pé olúwa ní bí olúwa ní ẹ̀ lè ṣe nǹkan ẹ̀ lè dá nǹkan fẹ́ àti nǹkan tí èmi ọlọ́wọ́ bá tí mo bá fẹ́ kí ló ní òfin ní ọlọ́run ní pé wọ̀mẹ́n àmìlà sọ́ọ̀lẹ̀ ha pẹ̀lúmọ́sí wọ̀mẹ́n ẹ̀fẹ́ ẹ̀ fàáyà àti wọ́n ti dáwà lálẹ́ buwa báyìí wọ́n ló ní àdé lágbẹ̀kẹ́dé olùkún tàbá tó wá ṣe ó tó bí wá àgbóbi tó wá jẹ́ wọ́n wà ń kọ́ lórí àwọn àfẹ́ẹ̀kù fún wa sálàyé fún wọn ife tó lọ bá ń sọ níbi ayà yìí ayà àkọ́kọ́ wà lẹ́yìn kó olúwa ní ma ń fi yàn mọ́nà olúwa tó sọ fún mi pé wà ní kẹlẹ̀ tẹ́hìdì ilà sọ̀rọ̀ tí mùsàkì wà nábì òun fi yàn mọ́nà ní ojú ọ̀nà tó tọ́ sí ló tọ́ àrèyàn sí wọ́n ní wà ní ha ìdáyà tó di lára wọn bàyà tàkọ́kọ́ tọ́lọ ní ànábì ò lè ṣe òun ni kó tọ́yàn di olùgbàgbọ́ bóyá mọ̀ gbàgbọ́ èyí tí ànábì lè ṣe òun ni kó sàlàyé kó ṣe wá àti yàn gbogbo ọmọ ẹ̀dá mọ̀nìyàn láyé ìdí pa wá kálílé òní ká ṣàlàyé ká sọ ọ́ bó ti yẹ ká sọ ọ́ lẹ́yìn náà wá ní ìyẹn gbọ́dọ̀ wá wà lórí ìṣọ́ra gidi gan òun ni pé mọ́nìtọ̀ ìbúlùwà ni wọ́n fi àlàyé yìnyàn àti ìbájú tó ń gbọ́kọ̀gbọ́ oúnjẹ náà nù lódùn ó wà gbogbo ọ̀nà tí àlàyé òun tó fi yé èèyàn dáadáa tó ipá àwọn gan òní rí àwíjàre kankan wí tó bá ṣe kó bá ní kò yé òun kò dí yé ọ nítorí wá àlàyé mi fún ọ ẹ̀ka eléyìí òun ẹ̀rọ kò yé mi kò sí ìpínlẹ̀ ẹ̀ẹ́ nítorí wá ní kò sí ìyé náà ní nítorí wá ní ọgbọ́dọ̀ gbìyànjú wọ́n wá sí okú lẹ̀ fọ́lọ́ ọba àmọ́ pé ọsọ fún lẹ́ẹ̀kan agbóhùn ẹ̀ńdẹ́rẹ́ báyìí ó dúró lè jáde kò sí ó ti ń jẹ́ bẹ́ẹ̀ kọ́dà ọgbúrú bí tó ọgbúrú eh, eh, eh, bí tó ìtàfáwà ní ọ̀yẹ́ ìrántí tí àwọn afọ́ lọ́pìlá lọ́pẹ́ ẹ̀hẹ́ ọgbúrú ṣubhá ọgbúrú ṣubhá wípé bóyá ní ìtún ní ìrújúlé nìkan báyìí ìtún bẹ nínú táàfà tó mọ́ tó ń kọ̀nsídà tó tún mọ́ ń wò kó tó di pé ó pààyàn tó pé akíní tó ń lójú ẹ̀sùn ṣe dáró ṣùgbọ́n àti fún ẹ̀ lẹ́yìn bàtẹ́bá tó tẹ̀wọ́ bọ̀lẹ̀ jáde fún náà so àwọn àwọn àìzáàrò ohun ọ̀pọ̀ lórí ṣiríṣiríṣiríṣi tó ní pé kí ọ̀tá wà ọ̀nà tẹ́ tó bá jẹ́ tó fẹ́ pé yàn ọwọ́ àwọn ọ̀nà àwọn ìgbà sọ̀rọ̀ ẹwọ́ àlẹ́wò àlẹ́ ìsàlám ẹlọ́dọ̀ rẹ̀ yín méjèèjì wọ̀kúnlẹ̀ lọ́wọ́ kọ́ùlẹ̀ lẹ́yìnà ẹ̀wọ̀ olúwa ti mọ̀ pé lẹ́yìnsà àléyìí kòdà ọ̀hún àwọn lẹ́yìnsà àléyìí má kòdà ọ̀hún olúwa mọ̀ pàmì èjì tó wọ̀ lágbára ti mọ̀nà àwọn náà ń tún wọn nílọ ibi tẹ bá dé bẹ́ẹ̀ ẹ̀rọ aṣọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó lẹ̀ ọ̀rọ̀ tó fúyẹ́ ní kẹ́ẹ̀ bá sọ ọ̀rọ̀ àpọ́lẹ́ ní kẹ́ẹ̀ ó lè ṣe ṣe kọ́ gbọ́ àti kó sì bá yẹn ni kẹ́ẹ̀ mọ́ lè sọ̀rọ̀ tí a bá dé lójú àdìgbẹ́ ìyá àpamọ́ lójú àdìgbẹ́ ilẹ̀ sábà bí ìlú tí òfin gbà tó irú eléyìí ni ó fi mà ife ẹni wọn fẹ́ ṣe wá sí ó ní bùkátà sí ó mọ àwọn ọ̀nà tó wọn fi ń gbà láti bá ẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn náà ìgbà tó bá yẹ kọ́rọ̀ ilé yọ ìgbà tó bá yẹ kọ́rọ̀ ọdẹ yọ ọ̀rẹ́ ìtẹ̀ ní gbogbo ògbà ọ̀rẹ́ ìtì máa ń ní gbogbo ògbà tó ìbánilò pẹ̀lú dídẹ̀ ó ní àsìkò ìbánilò pẹ̀lú líle ó ní àsìkò gbogbo ẹ̀ náà ma ní kékeré ọmọ tí mo rọ́ wa àti mọ́sádà ayé ó máa àrùjá ni ó máa wọ́pẹ́ owó ní alẹ́ ló ń di ọ̀rọ̀ kan yìí ó sọ tọ́lá lómi kọ́ rò pé sábà ti àdúgbò bẹ́ẹ̀ kó lé kankan náà ní àìrọ́ tògbà míì tí ó bẹ̀ ní ọ̀rọ̀ àtọ̀rọ̀ tó rọ̀ tó bẹ̀ tó tutù látàrà pé kí ni ẹni ẹ̀yẹ́ rí pé tó ṣì lè rẹ̀ náà tẹ́lú ní ìlú kàbíká àdíkẹ́ olùlẹ́kẹ́ olùdúwẹ́rẹ́ lọ́wọ́ o náà ni ó yanjú nǹkan tí ẹ̀fẹ́ yanjú nígbà míì so ó ní pé ibi ó jẹ́ ẹ̀kọ́ láńlá gbogbo àwọn tí a bá fẹ́ ṣe wá àti àbí tí a bá fẹ́ pèèyàn sí àkíyèsí ká mọ̀ pé kò ní sí ọ̀dọ́ wa ẹni tọ́lọ̀ bá ti ṣe kò ń gẹ́ ibi náà ni ó fi mà ní kí o gba àwọn tí ọmọ láwọn ọmọ ní kéwu tọ́wọ́ àkọ́mọ ní kéwu tọ́wọ́ àtọ́dẹ̀rú sáàmàlẹ́ àwọn ọmọkéwùmí kí ní ọmọkéwùmí ọmọkéwùmí ẹni tí wọ́n sọ ọmọkéwùmí lágbájá oúntọ̀hún oúnjàmbéyàn ọmọkéwùmí lágbájá afẹ́múmi afẹ́sọ́nidẹ́rú ni ẹntọ́ ọkọ́lójú ọmọ sọ pé àfà mi ni mẹ́kánilẹ́bẹ̀ṣẹ̀rin ayé ìfẹ́ ọlọ́run kìtàbà wọn ìṣẹ́kùnmọ̀ta wọn lọ́búwà ثم يقول للناس كونوا عبادا لي من دون الناس ولكن كونوا ربانيين ما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون قلوا أن قل لك قل لا من يتام قلوا يقولوا وأقولي الكتاب ومكيو وقولي جراكا أقول جاء النبي ولون تقوى أن ينينا فتجروني فتجروني بواتي فتجروني بل يقول كونكوي فتجروني ولا أبدا فتجروني tó bí ìlú jẹ́ kó kálukú kíyèsí ẹlòmí ọkọ rẹ̀ kí ó sì lè fò ní ẹrù ìfọ̀nà ọmọlọpọ̀ ni wá ọmọlọpọ̀tọ̀ ọlọ́sìnkìní ọlọ́sìnkìní àtúrí kéde orí kéde kò bá ìlànà lẹ́yìn tó mọ́ ọ̀rẹ́ tó náà mú. Fọ̀kọ́ olùrú wà sí sàṣì tọ̀ nínú sàṣì tí ṣẹ́ẹ̀kì sọ yẹni pé ṣẹ́ẹ̀kì Muhammad ibn Abdul Wahhab àní ibn Musayyib an Alihi wọ́n ní ọ̀rọ̀ yọ́lá tọ̀dọ̀ ibn Musayyib látọ̀dọ̀ bàbá rẹ̀ kọ́l oní lámà ṣàbọ̀rẹ́ ti àgbà ọ̀pọ̀lì lèlùwọ̀fẹ́ẹ̀d wọ́n nígbà tí ikú tó dé bá àbọ̀tọ́lì gbogbo àná lámẹ́ tí àbọ̀tọ́lì ló ń ṣe yẹni tó ń náà yẹ gan bàbá nàbí sọ́lọ̀ lọ́hùn àlèwọ̀fẹ́lẹ̀m jẹ́ àwọn rọ̀ṣúlùmọ̀ àlẹ́sọ̀ ọ̀tọ́lá ó sì gbé ní ọ̀dọ̀ rẹ̀ ó sì sọ́nà nàbí sọ̀lọ́ ọ̀tọ́lọ̀ ó sì dáàbò wà nàbí sọ̀lọ́ ọ̀tọ́lọ̀ jẹ́ àwọn rọ̀ṣúlùmọ̀ ìsọ̀lọ́ ọ̀tọ́lọ̀ àlẹ́lùwà bá وعنده عبد الله بن أبي بن أبي بن أبي أمية وأبو جهل àwọn kìnkò kìnkò nínú àwọn mẹ̀lẹ́bí fresh tí wọ́n jẹ́ òkú ìkàlẹ̀ ìdè tó níjì tí wọ́n jù kúrò ẹ̀wọ̀n kan tó kẹ́kìlẹ̀ máa ẹ máa wo àwọn ọ̀nà dáwà ní àyín o wọ́n nígbà tí àwọn kèfèrí ìjòkótì anẹ́lìsọ̀ náà ìfẹ́lá náà قل لا إله إلا الله فقل لا إله إلا الله كلمة أحاج لك بها عند الله بلوي أني في شاوية لفوطئة أني في كتب ففي حديث النبي ده النبي من قال لا إله إلا الله خالصا من قلبه دخل الجنة ومن من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أنا ده سواء شو رمش وكيف lẹ́nu la ilaha illallah anábìyàn nìyẹn wà aljanna anábì wá fẹ́ kí Abu Talib kó wíṣẹ́ léyìí àmọ́ la ilaha illallah yìí ó yí Abu Talib ó yé kò sẹ́ni náà kẹrí kí nǹkan ó yéèyàn kí wọ́n máa ṣe àgbákò ní fún yàn ẹni tó kéwú tí ó lò àgbákò ní fún yàn ọ̀nà sàúdí òǹgbò sàúdí ọgbò lọ́wọ́ wọn òfìdálẹ̀ tó ń kalẹ̀ gbogbo kọ ìdìdì lélẹ̀ kí òun lélẹ̀ rí ọwá ń polongo bídí àjáde òsì àgbákò òdodo tó wá tó yí ọ tó kó tó bá tó pàdé àwọn tí ń lo òdodo ń wàlọ́ ìkàlọ́ ìtọ́lẹ̀ láìláìláìláwà mùdírù dáàlù sáré wà súnà yọ́mọ sọ fáwọn èèyàn pé àrọ́tù annaka alal haq mọ́ mọ́ pé òdodo ní ẹ̀ńṣe kí ló tó òdòdó rẹ̀ wàláì àlòyálá ìyá ẹjọ́ tó tẹ́lẹ̀ lè kú lórí irú ṣe sí ìfẹ́ sí àgbàpọ̀ wájú ọlọ́ọ̀wá tó ẹ̀kọ́ wá gbé ilé kéwú kalẹ̀ ilé kéwú tiẹ̀ ìtẹ̀gbó tó ń gbéjà ọwá ní túbídíà tó lẹ̀ wà tẹ́lẹ̀ ìṣòro lẹ̀ tọ̀láàlà lọ́wọ́ ń yè ń yè wallahi alazim ana akhafu alayk ẹ̀rù ń bà mí fún ọ pẹ̀lú tó ń ṣe yìí tó ń rí pé ẹwọ kíyàn mú òdodo Abu Talib òdodo lẹ́yẹ seriously tó rọ́mọ̀ tó mọ́ sí la ilaha illallah ó ní ìní wí ó ní ìní wí ni ìbílẹ̀ ìtìmọ̀ pé la ilaha illallah táwọn àrin ṣe ní àrin ó yí àwọn eléyìn kò yí àwà

kò jù bí fàkọ́lá bàtàlẹ̀ yìí sọ fún wọn ni a àwọn ní ìdí wọn sọ pé fàtàrọ̀bù alìmílẹ̀ sí abdulmutọ́lì tó fẹ́ kú lójú ọ̀nà abdulmutọ́lì ni ẹ́ tí ó fẹ́ ṣe ẹ̀sìn abdulmutọ́lì mọ́ pẹ̀lú ẹnu nìkan فقال النبي صلى الله عليه وسلم الذي وقت به ويكني بطوتي واوي توفي بينا لأستغفرن لك ما لم أنه عنك ما تذكر أقولي تقول وضع قفلي ويكي ما ترى أقولي فأنزل الله عز وجل يعني في nífẹ̀ẹ́ أبي ìníṣọ́nù ènìyàn tó gbé ànábì sallallahu alaihi wasallam irú eléyìí náà ó ṣẹlẹ̀ níjọ́ kan tí ànábì sallallahu alaihi wasallam ọmọ Yahudi ọ̀rẹ́ ọmọ yẹn ànábì sallallahu alaihi wasallam lọ́lẹ̀ kì í ànábì wọn sọ pé lórí adé náà lọ́wọ́ ànábì wọn sọ pé ọ̀pẹ́lá ìlà ìlọ́lá ọmọ yẹn wọn wojú bàbá rẹ̀ wọn wojú ànábì sallallahu alaihi wasallam ànábì wọn sọ pé mo dúpẹ́ fọ́nà tó bá mi yọ ilé ìkò nínú náà so báyìí sọ lọ́sọ́nà bóun ṣe rí nu ó ní ìtara ọmọ ìdáhùn ènìyàn fún yàn wàláyé náà ni wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ àlùsùn náà ẹni máa ń rò pé tó bá ń kìlọ̀ fáwọn fáwọn ń ṣe nǹkan báyìí àwọn ń ṣe àìdá báyìí wàláyé àdín wọ́n rò pé bóyá ààbò kò lura wa wọ́n fẹ́ rí yàn lójú tí wọ́n kọ́tà àkíbà jọ ń ti abúrú sí ẹ̀tẹ́lẹ̀ ni ẹ́ abúrú olè gẹ̀lẹ̀ ti sí ọmọ àṣírí olè nílé ọmọ àmọ́ ìgbàtí ìrìn àdíkẹ́ kò sí ọ̀nà níbẹ̀ tó múlẹ̀ yóò dáa mọ̀rọ̀ ilé tẹ́lẹ̀ wà dákẹ́ tí ẹ̀yẹ mọ́ ẹmọ bẹ́rẹ̀ ibu ní ìlú ẹni ó gan ọ̀fẹ́rin ilé ara rẹ̀ wọ́n á tóògùn máa fi ẹmọ kílẹ̀ ní kékùrá ní ẹmọ látùtù ẹmọ jàkàrà ní kéwù tẹ́ ẹ́ kẹmọ tó bá àwọn ilé pípẹ́ sẹ́rù pé lásán lẹ́wọ́ yàrí àwọn àti àwọn bàbá àgbàlagbà rí nǹkan mọ́ yàrí ni inna lillahi wa inna ilayhi raji'un kẹmọ tó bá àwọn èèyàn pé ẹ máa jó ẹ máa wẹ̀ ẹ máa fi mu ẹ máa àwọn ènìyàn mọ́tẹ̀ yí o ẹ kẹ mọ́ fi tẹ́rí ibú náà là ń sọ fún yín wọ́lọ́ ìrìnàjò wọ̀ṣẹ́ ìdàlọ́ tó wá ṣe pé ìkórìíra bá ní abánilẹ̀ bá nílẹ̀ ní pẹ̀lú yín ọlọ́wọ́ bá kúrì ọlọ́wọ́ sì ṣèdájọ́ pé ààrẹ ah, kèése ọ̀rọ̀ ọ̀rọ̀ kan bà lè kéjì ló tọ̀ ọ̀rọ̀ kórìíra ni ọ̀rọ̀ ọ̀tẹ̀ ló ń tọ̀ ó sì jìyà ọ̀tẹ̀ wọn tó onígbé alẹ́ ìsọ̀lọ́wọ́ àlùfẹ́ náà tó lọ́wọ́ bá ń sọ fún ike wà lẹ́rìsọ̀ náà àlẹ́sọ́lá mọ́ tọrọ ìyọ̀dá fún ọ ẹni tó náà ti fi kalẹ̀ pé màá tọrọ àforíjì fún ọ tí ọlọ́pàá yọ̀dá fún mi nínú ọba ẹ̀ẹ́dẹ̀kẹ́kẹ́ ní ayé àti pé máa ká lẹ́lẹ́ nàlẹ́ na ámẹ́nu ayẹyẹ sọ́kìrú nílùú ṣèké kọ̀lẹ́tọ̀ fún ànábì àti gbogbo ẹkú jẹ́ nínú ṣèké kẹ́kọ̀ọ́ àforíjì fẹ́lẹ́bọ̀ ẹ̀tọ́ bá jẹ́ lẹ́bọ̀ tó bá ẹbọ kú à yọ̀gbọ̀n ẹ̀kọ́ àforíjì fún ara àforíjì náà fi ọgbọ̀dọ̀ kí òun sí i láà àmọ́ ìwọ̀n wọn mí ní pé kọ́ àmọ́ lọ́dẹ́ tọ́kọ́ kọ́ káàkiri bí ẹni tó kú yẹ lágbo kí ni mo ń ṣe sí ńlọ́kọ̀ o sí ńlọ́kọ̀ àmọ́ tó lè hàn sí ọ tó ń rí bí ó sọ̀rọ̀ ẹbọ òun lẹ́nu pé àwọn ọmọ ló àwọn tí mọ̀ bẹ̀rù ayé káyé lọ́pàá wá ó wá ṣe bẹ́ẹ̀ fá níbi kọ́ wá fún à ilé ẹni ọ̀rọ̀ nílẹ̀ ọ̀ àmọ́ ò mọ̀ bó ṣe rí ò gbọ́ nǹkan lẹ́nu rẹ̀ kò sí nǹkan kan nítorí kan ní pé tó bá irú báwọn àkọ́kọ́ ni pé àlàáfíà mùsùlùmí àlàáyáàlá tí tí ó fi rí pé ah, ẹni yìí á àtẹ́jẹ́ ń tẹ́bọ̀ àtẹ́bọ̀ tí ń ṣe ni àti kú ti ti pẹ̀lú ọlọ́run yìí ah, á ní ara ìdíkò ló jẹ́ tó alẹ́sọ̀ náà sọ́nà ọlọ́run bá ní owó àlẹ́dì kọ lẹ́tọ̀ fún ọ kọ lẹ́tọ̀ fún gbogbo tó bá jẹ́ mùsùlùmí náà wọ̀lẹ̀ òkàánù wúlì kùnbà kọ́lá kan bá súnmọ́ kọ lẹ́tọ̀ fún olóòtú ra àforíjì fún ọ àbí èyí ó kérò sí wọn láà náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní àwùjọ àyíyẹ ń tí ò ó tó máa kírun ó tó máa kéde akírun táwọn bàbá kí ńlá ní ọjọ́ báyìí akírun táwọn ọmọ rẹ̀ tí mọ̀ nípa ẹ̀kọ́ kírun síra àwọn ìmọ̀ ọmọ láti ní gọ́ọ̀mọ̀ pé kọ̀ọ̀ká kírun síra gbájálá àwọn ọmọ polongo káàkiri ẹni tí ó wá yẹ kán mọ́ kírun síra lọ́wọ́ kírun síra bá ní kíní máa mutí máa mutí à ní kírun síra ọtí ọtí mú rẹ̀ pọ̀ talóni ọmọ kírun síra

Even as it is, none that you ọ̀rẹ́ ah! Bẹ́ẹ̀ jù So òun ni pé ìyàní ẹni tó bá ti ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run tó ṣe kúkú pẹ̀lú Ọlọ́run ìṣẹ́ gbogbo sẹ́yìn ó bàjẹ́ ni gbogbo àjẹ́ tọ́lọ́ ti bàjẹ́ àwẹ̀ ti bàjẹ́ olúwa ní kò lẹ́tọ̀ kódà wá súnmọ́ yẹn ní bá ẹ̀dẹ̀ máa tẹ̀lé ìjà ìlàkùn àmọ́ òun ọgbọ́dọ̀ fẹ̀ sí yín báyìí annahum ashabu jahim fọmọ náà ni wọn ẹni pé kúkú gbọdọ̀ kílíà sí ọ pé á ẹni yìí wà láyé lẹ́wọ̀n ni kí ti pé mo rò àbí ẹni tí kò ní máa tìgírí báwọn ẹgbọ́n tó ń wọ́n mọ̀ pé òun ṣe ẹ̀hẹ́n tí ó ní rújú pàìlúrọ̀ kí ó fi yẹn láwọn láà من بعد ما تبين أنهم من تبين لهم أنهم أصحاب الجحيم وأنزل الله في أبي طالب رضوان صلى الله عليه وسلم قل إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء سوى النبي سير قولي كنتبا ومنا قل وبني من كنتبا ومنا سوى تنويه tẹ̀síta bá ń sọ nípa ìdáyà àbí màṣíyà ọlọ́wọ́ ọba tó tó bá wu ọlọ́wọ́ ọba òun náà ń pè ní ìrádà ìrádà yìí òun náà ń pè ní ìrádà tún kọ̀wéyà tún kọ̀dàríyà méjì ló kó sí ìrádà tún kọ̀wéyà tún ṣẹ̀rẹ̀ẹ́yà ẹlẹ́kejì ìrádà kọ̀wéyà tún kọ̀dàríyà oníkẹ́ gbogbo dáadáa àríláyé ní tí ò dáa àríláyé ààrí ọ̀nà tí ẹ̀rí ń fi kìrì láyé ààrí ọ̀nà tí ẹ̀rí ń fi mùsùlùmí láyé ọ̀nà tí ẹ̀rí ń ṣẹbọ ọwà ọ̀nà tí ẹ̀rí ń ṣe ìsìláàmù tó fi jẹ tàfíìkì ń bẹ ẹ̀rí pé gbogbo àwọn ọ̀nà tí ẹ̀rí ń ṣẹbọ oríṣiríṣi ẹ̀rí lè mọ ní mo là yẹ gẹ́gẹ́ mọ kíní ìjọba olóṣèlú ti mọ jáde pàṣẹ ọlọ́run bá fẹ́ ee ọlọ́run bá fẹ́ kọ́ wà láyé náà ló fi wà láyé nílé ẹ̀bùrú ẹ̀kún àìjòkún àṣẹ́nu àìlẹ̀lẹ́nu ọ̀fẹ́ mẹni tí ó yí kúkúrú lẹ̀ tí ó rí ìmánì ńlẹ̀ ẹni tí ó rí ṣíríkù ńlẹ̀ ẹni tí ó rí tàwùsídì ńlẹ̀ fọ́ àmúkan kìí ti pọ́kàn àmúkan pẹ̀lú ìdìjú o ó ti rán òjíṣẹ́ sí ọ sí àlàyé fún wọn pé méjèèjì ní o ẹbọ ní ìmánì ní ṣíríkù ní tàwùsídì ní yóò ṣàlàyé rẹ̀ yékéyéké síra tó ń bẹ àwọn àfẹ́ tó ń sọ wáyé oríṣiríṣi wọn ṣàlàyé ìwọ tó náà ni sábà ń sọ̀rọ̀ ìrádà tó ń kọ̀wọ̀ ní ìyà tó ń kọ̀dàrí ìyà tí àṣẹrẹ̀ ìyà tí tó kàn wá nù sábà ní ah, ẹ̀dùwà wọ́rọ̀ ni mo fi mọ̀nà ah, ní olùdókòwò lọ́ba rẹ̀ ní tó ń kọ̀wọ̀ ní tí tó kàn wọ́n nù kí lọ́lọ́run òun lọ́wọ́ àárín ojú ọ̀nà yẹn lọ́wọ́ lọ́wọ́ àárín fún ara rẹ̀ àmọ́kọ́kọ́ ọmọ ní kólú ọbọ̀ ọmọ tí irú ọbọ̀ ọmọ mọ̀nà àbọ̀wọ̀ ló ṣẹ̀wọ̀n kọ́ọ̀lù wà fi sọ̀hí ayé ti sọ̀hí ayé tí mo sọ̀rọ̀ ìbò kọ́lá tó mọ́sílẹ̀ ṣẹ́kọ̀ wá ní ṣẹ́kọ̀ abdulrahman àti ṣẹ́kọ̀ ṣe ọ̀nà wọ́n ní wọ́n musayyid wọ́n ní ibn musayyid wọ́n sa'id ibn musayyid bun abi wahb bun amr bun a'id بن عمران بن مخزوم القرشي المخزومي أحد العلماء أجو كان عافاته والفقهاء ما عافاته والمفقي الكذاب توجع بلغا السبع عليه من التابعين توجع التابعين اتفق آل الحديث سبع وعفا لدي وطلقه على أن مراسله أصح المراسل تكلو طبعا موا تابعيني طبعا لهم بورو تكون دقو sọ̀hábà tó gbọ́ lọ́dọ̀ rẹ̀ àgbà wọlé náà ni pé ẹni mọ́sálù ibn musayyib tó sọ̀hí ní sọ̀yẹ̀lẹ̀ àwọn ọkùnrin ní sọ̀hí ni wàkọ́lẹ̀ ibn madini nínú àwọn afẹ́sẹ̀ ni mọ́mú ibn madini ó ní láà àìlẹ́mú fi sàbẹ̀rin áwùsàwò ìlmàn mi ó ní òun tó òun ọmọ ẹnìkan náà sàbẹ̀rin tí mo rẹ̀ fẹ́ tó di ibn musayyib tó ní ìmọ̀ mẹ́ta bẹ́ẹ̀ ó kú ní lẹ́yìn àádọ́rùn ọdún ọ̀pọ̀d náà àjà àtàlẹ́yìn kọ́dà ó wọ ogójì àjọ ọgọ́rin ọdún lẹ́nu pé eighty years ló ti pé ọwá kú wọ abúlé mọ́tẹ́yẹ sọ̀hárì abúlé bàbá rẹ̀ ń mọ́tẹ́yẹ sọ̀hábà bá kí ilẹ̀ àkìlẹ̀ ọ̀tọ̀ bàbá rẹ̀ ṣẹ̀ níbi àsìkò Uthman ọ̀kadàkà jẹ́dù ọ̀ṣun gẹ́gẹ́ bí bàbá rẹ̀ níjẹ́ ṣòdùn àbí tó ṣe dá lórí yàrá náà ìjọ ọ̀tọ́ ń jago yàrá náà lẹ́yìn bàtà lẹ́yìn kú náà ìjọ yẹn ni òun náà kú. qawluhu lamma hadarat al-wafat gbólóhùn sheikh tó nígbà tí ikú dé bá àti tọ́lì ay alamatuha wa muqaddimatuha àwọn àpẹẹrẹ tó ti mọ́ فلقوله جاء رسول الله ثم نبي الذي وابى يحتمل أن يكون المسيب حضر معه الاثنين فلقوله كل مسيب تجب ابن مسيب olùdíkẹ́ òun náà ń bẹ lára àwọn méjì òun fàínàwòmá níbẹ̀ ni maktum wọ́wọ́ àìlọ maktumi òun náà bẹ̀rẹ̀ ọ̀bà ní maktum ọ̀kánà kàlátà ìlà wàkánà tàlátàtà ìdáka kò fà àwọn mẹ́tẹ̀ àwọn bàbá yìí sì nígbà wọn yẹn ni pé bàbá mùsẹ́yìnbù kèfèrí ni gbogbo wọn ń ṣe nígbà yẹn wàkúndínlá àbí ìjáde alákùnfèrè àbújá ló padà kú lórí kó wà áṣílámẹ̀ àhàrán àwọn Islam. ọ̀rùn ya àm الذي تقبل بابا تقبل بابا منادى مضاف منادى مضاف يجوز فيه إثبات الياء قل ألف ياء ألف له قل يا عمي حذفت الياء هنا ما ياء ولدي وبقيت القصرة دليلا عليها يا عمي تقوم تقعد يا با ياء يرى تو يا كا اوكي أصلي مطلوب نعم قولوا قل لا إله إلا الله بلو كان الذي صفيه وقال كيف تقول لا إله إلا الله أمره أن يقولها أخلا تقول لا إله إلا الله لعلم أبي طالب تري أبي طالب بما بما دلت عليه من تقسم من نقي الشرك بالله كيف تقول لا إله إلا الله قلت أبي تقول وإخلاص العبادة له وحده ó ti sọ fún wọn bá lè kán náà ní ìbádà wà iná máa ń kọ́lá à ẹni tó bá wí lá ilaha illallah àni ilmin tó wí pẹ̀lú mà wà yaqinin tó wí pẹ̀lú kó dá lójú faqad bari'a min ash-shirk wal mushrikin ó sọ ń fi yọwọ́ kó lè ní ẹbọ àti lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ yẹn ودخل في الإسلام كلهم يقولون إسلام لأنهم يعلمون ما دلت عليه torí àwọn àwọn lárúbáwá àwọn mọ tí la ilaha illallah ń tọ́ka sí wa fi dhalika al-waqt lásìkò yẹn lam yakun bi Makkata illa muslimun aw kafirun èèyàn méjì náà ti ń gbé ní ń gbé mọ́kàgbà mùsùlùmí àti kèbìrí fala yaquluha illa wàlámà hajara nàbí sallallahu alaihi wasallam bàtánàbí wá ṣe ìjírọ́pò ní maka wa ṣáàbù àtàwọn sàábà rẹ̀ ilẹ̀ madina sọ́lọ̀ madina kánà fi al-muslimun tọ̀ musulmi èyàn ló wá di mẹ́ta ń gbà wọn àwọn musulmi al-muwahhidun tọmọlọ́wọ́ lọ́kàn oṣù والمنافقون أرى منافقين الذين يقولون هذه ألسنتهم كما لا إله إلا الله فلوهما وهم يعرفون معناها أمام مطمئنة لكن لا يعتقدونها أمام الدنيا اليوم وما نطق أمام الدنيا اليوم لما في قلوبهم من العداوة تريد أن بينهم والشق والريب أتي نجي أتي إيه إيه إيه إيه إيه إيه إيه إيه fáwọn máa ń mùsùlùmí àwọn mùnàfíkì ń bẹ pẹ̀lú mùsùlùmí bìbọ́ ìrìn àìmọ̀ ẹjọ́ wọn ṣe àwọn iṣẹ́ tó hàn yìí dúnà bá fín àmọ́ nínú wọn jẹ́ mùsùlùmí o wọ́n fi al-yahudu bákan àwọn yahudu ń bẹ́ẹ̀ فقد أقرهم رسول الله صلى الله عليه وسلم لما هاجر الذي كان كما وليمة هنا قتل الهجرة الله ووادعهم بألا يخونوا أنا الوابا ويشهدون ipe ẹmọ́ ti dàmbá mú mi o wọ̀yọ̀bọ́ irú alẹ́ yìí àdúwọ́n ẹmọ́ rẹ̀ ọ̀tá lọ́wọ́ lérí mi o kàmọ́ wa mọ̀kúrú fi sábẹ̀ ṣe lọ́síà ọlọ́pàá yìí dẹnu àwọn tíra àlè àdínú ìtàn kọ́wùlù kẹ́lìmẹ̀tẹ̀l tó ní pé gbólóhùn kan ní kọ́lọ̀ kòtùbì bin nọ́ọ̀sì nígbà bá fún nípa في بدل المشيخ لا إله إلا الله ويجوز الرفع أصل كلمة ولوالي كلمة على أنه خبر مبتدا محذوف كي قلتي قل مبتدا قل خبر مبتدا تفقاري قلت هي كلمة كي لا إله إلا الله هي كلمة كلمة قوله أحاج لك لي عند الله tó ní òun ni màá fi ṣe àwíjàre fún ọlọ́dọ̀ ọlọ́run ọba yẹn ni pé wọ́n fi tẹ̀sí jíìmù jíìmù yẹn ní ṣáájà àhájú nínú màhájà ọmọ láti màhájà ẹni pé àwíjàre wọ́n ni mọ̀rọ́ ọ̀gbìn ìyá níta gbẹ̀lẹ́rù pẹ̀lú ẹni pé bàyánù ṣíjà ó bẹ̀rẹ̀ fi ṣe àlàyé àwíjàre ìyá pẹ̀lú ẹ̀ náà kọ́là tí ó bẹ̀rẹ̀ wí ìdíkàlù ṣáà ní àyè ìṣesí yẹn òfin yìí ó lé di ọ̀rọ̀ yìí دليل آري توقع على أن الأعمال بالخواتم يكون الشيء أبي بطمني في جين أمي الشيء ناني أنت كان تليو في لغة فيوتو مرمان بيان يكون جين يكون جين شيء شيء في تقيم أو حديث النبي صلى الله عليه وسلم الذي إن أحدكم لا يعمل عملا من أعمال آل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيصدق عليه الكتاب ويعمل بأمل أهل النار فيدخلها أنا في المسلم هو ما الجنة هو ثم هو ثم السنة ثم الشهادة ثم تلوش رغبة ثم كيانوك يجري أنا بمن وا وا wani díẹ̀ lọ́mọ́ tí ó fi kú lásìkò ní oṣù ثم wọn tó bá bọ́ sọ́dọ̀ ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ẹlòmísì ní yóò ti máa ṣàbúrúbọ̀ wá tó kàlùkọ́mọ̀ ó fẹ́ ẹ̀ pàtí aláburú ni ó kẹ̀ yí dúrí tó bá yí báyìí ìgbà tí ó bá fi pé yóò ó yí òun àkókò rẹ̀ tó mọ́ yọ́kẹ̀ kú bẹ́ẹ̀ ní ìbọn sí iná ìjẹ́ so in tí a fẹ́lò ní àdéhùn yìí kìí ṣe kálá burú fi lè máa bá burú rẹ̀ pé kí lọ́wọ́ ìlú ká kú sí dáadáa yìí o bákan náà kẹ́rù mọ bẹni tí ṣe dáadáa láti fi kọ́ mọ rí ẹni tí ń sọnù tí ò ti ṣe dáadáa tí kò tiẹ̀ ti sẹ́yán ó ṣe ní àlàyé òun náà ní ìpínlẹ̀ yìí wọ́n ní ìtumọ̀ àhájú bí i àyíǹda ẹni pé àmọ́ ìlú kọ̀wàtì lẹ́hàn náà wọ́n kọ́ wọ́n tó bèèrè wí la ilaha illallah ní ṣe tọ́wọ́ àwọn tẹ́lẹ̀ rẹ̀ fẹ́ bọ́ tó bá lè la ilaha illallah tó wí mu'taqidan tó láti sọ́kàn ma dallat alayhi ní la ilaha illallah tọ́ka sí mutabiqatan tó ṣe déédé nínú náfù yìí wípé ó tako gbogbo tí ń jẹ́bọ wal isbat tó sì fi rinlẹ̀ kó lúwọ́ nìkan tuntun làá máa ń sìn lánàfà àìbò láìra ìlàwọ̀ ṣe láǹfààní tó ní pé tíyàn tó lè wí láìra ìlàwọ̀ tíyàn wí tó wá ti pé wíwí tó wí ohun wíwí kó jòkó lẹ́nu rẹ̀ ni tètè pé wí láìra ìlàwọ̀ ó wí láìra ìlàlá ẹmọ wí láìra alájà wí láìra ìlàlá láìra ìlàlá láìra ìlàlá tó wọ́n ọlọ́run fi lọ́gbọ̀n pẹ̀lú ògbọ́n ara yọ́ yá pẹ̀lú ògbọ́n ẹgbẹ́ táwọn wí láìra ìlàlá ẹni ẹbá ń bẹ̀ wọ́n ayé kọjú kí n gbádùn wọn ẹbá ń bẹ̀ wọ́n à láìlá ti bàjẹ́ òun àbínú ẹ̀mí rẹ̀ ní pé à tó ti bá mi dé náà ní báyìí ìfẹ́ ọ̀rọ̀ lápàdà ajá sí náà nì tó láìlá ti bàjẹ́ òun kọ́lá kó wú ẹgbẹ̀rún kó tó kú ó ní pé kí ni kí ní yẹn òkú kó nínú ẹ̀mí rẹ̀ pé aburú ẹ̀yẹ̀kan ò lè fi ṣèyàn wàlá àti kékeré ìkókò lẹ́nu wa nílọrin púpọ̀ lẹ́ni wa lọ́rin tí a yẹ ọkọ̀ yanjú ẹ oúnjẹ kì ní ẹ yanjú ò lẹ́ni yanjú jáàbí kò lọ tó ẹ̀kọ́ lè fìyàn ìkọ́kọ́ lè fìyàn tó wọ́n jòkó lẹ́ni yàn gidi gan ni tó ní pé irú láì náà láwọ̀ tí ọba ń bí báyìí tó sì ń wà nílẹ̀ ní ẹ̀rẹ̀ aláì tó ní lára kankan ẹ̀wọ̀n gbọ́rọ̀ yọkàn lè rí bí ẹni bí microphone yìí ẹ̀dàkùn ládàá wo ni microphone yóò nílé yìí kò ní kankan ládá bẹ́ẹ̀ náà ni kí o gbé kí ọmọ play kùránì níbi fídì ládá wo ni fídì ó ní kò lè ní kankan bẹ́ẹ̀ náà tí bá ń wílá ilá ilá láwù kí ìsúnmọ́ rẹ̀ òye tẹ́lẹ̀ rẹ̀ òjòkó pẹ̀lú rẹ̀ kó dájú ọkọ̀ pẹ̀lú láìlá láwù kò lè tàǹfààní kankan fún ọkọlọpọ̀ ṣe àṣẹ àlékọ̀ lórí ẹ̀fẹ́ fún wa هذا وصلى الله على محمد وعلى اله وصحبه ومن صليت على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته كنت بقول أنا بلغك أو إبري yóò dàbí ìta àfihàn kílẹ̀sì òkèèrè lọ́wọ́ ìṣẹ́lẹ̀ eléyìí jẹ́ èsì òun náà lè bá nípa àkọlẹ̀ rẹ̀ lóṣù wá bí ìdáhùn sí ìbéèrè àlùfá àbí ádámà ìyàlórí òní wọn fẹ́ràn adéke tí ó ń bèrè wípé ta ni ìmáàmù mọ̀kọ́ yìí àti máa ń gbọ́ ọ̀rọ̀ dáadáa àwọn ṣáàlù wa àti ti lọ pé títí àwọn ọ̀dọ́ máa ń sọ ẹ̀kúnrẹ́ rẹ̀ wá bẹ́ẹ̀ yìí ó pé ká ní ìmáàmù kọ̀kọ́ rí àtàwọn àfáàlọ́lọ́lá ní ìdàgbẹ̀dà pẹ̀lú oṣù sábà owó wò tó kẹ̀kẹ́ tó lò tó two hundred naira péré wọ́n bá àwọn àwọn súnà sáfì. nìkan ní ta o. àwọn kan ń ta o súnà sáfì ló ṣe é. tó àwọn sàlàyé gẹ́gẹ́ bí bá àwọn ọ̀sán àlàyé ọ̀rẹ́ ẹ̀sìn káàtì máa ní àwọn ọ̀bẹ̀ wí lẹ́kẹ́ ẹgbẹ́ tó ṣe yìí ẹ̀yẹ́ mọ́ nígbà wọ́n lọ́wọ́ bá ó dùn ó wù lọ́wọ́ ní omi ni tó gbogbo yókù lọ́lẹ̀ fọlọ́wọ́ bá tó yé lọ́wọ́ bá wà fún ìta ìfọ́ ìlà ọ̀ǹtà ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ní sọlámà ayélujára ìbéèrè ní kí ni ìdájọ́ ọkùnrin tí máa ń sọ fún ìyàwó rẹ̀ tó bá lè gbà pé máa lọ rí ìṣe ọmọ táwọn lọ. ẹrú ènìyàn tó bá ń sọ bẹ́ẹ̀ pé máa lọ lé ìṣe ọmọ ìdí ń jẹ́ ó ti ṣe ó ti kọ ìyàwó rẹ̀ kalẹ̀ ní jẹ́ báwọn. ìtura ti tú ọ tó máa lọ. ọkọ ìyàwó rẹ̀ kalẹ̀ ní jẹ́ báwọn àwọn tó bá ṣe pé mọ́ lọlé yìí nìkan ló wí tí kò lẹ́nu pé mọ́ kọ́ yóò sọ pé mọ́ kọ́ kalẹ̀ àwọn tó bá pé ní túmọ̀ tí ń sọ́nà níbi mọ́ kọ́ kalẹ̀ pé kọ́ lé ní ìfi ọmọ à ìrọ̀lẹ́ yìí sọlá kò fi ṣẹlẹ̀ ní wọn sọ̀rọ̀ irú ẹni yẹn ó ti kà fún ti ṣètọ̀ lápẹ̀yọ̀ kan lẹ́yìn ìgbà tó bá tó rẹ̀ ó di méjì nù tó bẹ́ ilé tó tó repeat lẹ́lẹ́kẹta ó di mẹ́ta àmọ́ kẹsì pé kò jòkó lẹ́kẹ̀ẹ́ bá mẹ́ni mọ́ kọ́ mọ́ kọ́ mọ́ kọ́ èyí ń kọ́ o yóò jẹ́ àwọn different occasions náà ni yóò ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bẹ́ ti wí bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn kò gbọ́dọ̀ fẹ́ ìyàwó yẹn má ní tí ó bẹ lè mú obìnrin yẹn padà sọ́dọ̀ rẹ̀ tó ọwọ́ lọ́rọ̀ lè fẹ́ lómi ìgbà tó bá di fún àtẹni wọn bá tún fira wọn lẹ kí ti bọ́ọ̀lù lè tẹ nìkan ike lọ máa ń fẹ́ máa fẹ́ tán kẹwàá jà wọn padà ọ̀dọ̀ láíláí ní òkọ anábìnrin láàánà ọlọ́wọ́ ẹlẹ́mọ̀hálẹ́lú wọ́lùmọ̀hálẹ́lú ẹni tí máa lọ lè ń jíṣẹ́ ẹrú báwọn láàánà ọlọ́wọ́ máa bá ẹni tó ṣe pé wọ́n lọ bá ń ṣe tó lọ lè lọ pé àjọ pláàni ẹ̀ láàánà ìdúró ọlọ́wọ́ bá tún wá padà wọ́n tó wá ní bùkátà tí kí wọ́n ṣe òyìnkì míì yóò tó fún nítàdà kí míì ní tuntun tó bá ṣe kéńgbà tó ní òun bínú ọwá lọlé wọn ọwá jòkó ń bẹ̀ fún oṣù mẹ́ta pé àwọn wọn ń bẹ̀ wọn ní rọ àníṣẹ́ wọ́n náà ní bayyunatu as-sughra láàrin oṣù mẹ́ta tó àmútọ́ akọ́ bá ti yanjú rẹ̀ láàrin kó tó pósù mẹ́ta wọn tó yóò padà wá onáfẹ́ tọ́lákú ar-raj'i tó ó padà wá sílé rẹ̀ òun ní tún ìdí ní ìṣe máa àwọn tó bá yẹ kó lo oṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́ta lọ́wọ́ nítọ̀ àwọn yanjú ẹ̀ bayyunatu tó bá alukóbùrọ̀ kò gbọdọ̀ fẹ́ mọ́ àti kọ́ lọ́lẹ́ fẹ́ ẹlòmíì tó lè padà wọ́n sọ́dọ̀ rẹ̀ òun náà ni pé ìyẹn fi ṣàwàdà ìyẹn sọ pé mi ò ń bínú ni ò ń bínú rí rí ó pè é pẹ̀lú ìbínú tó ń bí òun pé ìmọ̀ ìfẹ́ mọ́ ọ̀nà ó ti wí ìgbìmọ̀ àyè tí ń bínú ni bá ń bínú ni ó ti ó ti ó ti ó ti sọ̀rọ̀ láti kan náà fún ọ̀gbọ́n ṣàlùfọ̀ náà ó lọ bákan náà ó ní kí ni ìdájọ́ ọkùnrin tí wọ́n ń tẹ́kọ̀ ìfún ìyàwó ilé rẹ̀. النبي صلى الله عليه وسلم قل لا يكون المسلم شتاما ولا لاعان mùsùlùmí yìí ṣe tí wọ́n ń búyàn mùsùlùmí yìí ṣe ẹni tí wọ́n ń ṣépèléyàn tọ̀bẹ́ tí ní gbogbo dáadáa tí wọ́n bá kọ́ bẹ̀rẹ̀ àtinú mọ̀lẹ́bí yàn náà lè ẹ̀kọ́ máa ń bẹ̀rẹ̀ rẹ̀ tọ̀ ẹni pé nínú mọ̀lẹ́bí yìí ẹni tí wọ́n èyí ṣẹni tí ọgbọ̀n máa jẹ́ ẹni tí ó máa ṣe pé kò kò bá mu rárá kò kí mùsùlùmí máa ṣe lóun kaba wọn kò kò dá wá tí èṣe wà wọn lóra yìí wọn lọ ọ̀rọ̀ ààrẹ náà. bákan náà ìgbẹ́ bá lọ fún ìbéèrè yìí ọ̀dọ̀ obìnrin ti wá wọn tó ní bákan pé ṣé tí ọkùnrin kò bá ló lọ́wọ́ tó yẹ kó lọ fara mọ́ ìyàwó rẹ̀. na ṣe

tẹ́lẹ̀ yọ́ tí ó bá yí ọ èyàn mọ̀ sí wàhálà ní ìjọ tó bá ti yéèyàn wàlá èyàn mọ̀ tẹ̀lé tó wọ́n kí fi ń pọ́ ebi fi ń pọ́ lè sí owó tó ní so náà ní ìtẹ̀kan yẹni kún jẹ̀mí ìlà sára lọ́sọ̀rọ̀ ojú dá jẹ̀mí ìlà tẹ́ẹ̀mì rẹ̀ ó wà ní pé ìgbésí

ẹ̀hẹ́ so òun fúnra rẹ̀ sí ni ohun òdìdé àmọ́ owó òdé òtún fúnra rẹ̀ sí nínú ẹ̀mí so ọ̀nà tí irú ń ẹni ó lè máa ṣe nù tó ti ndị yà sàánú fún wa pẹ̀lú tí bá ń bínú bá òfin kò tí wọ́n mọ́ ara lé kíyàwó ya. yàrá wọn sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní Tẹ̀rin tí ó bá ń jẹ́ pé tó bá ń jẹ́ òkúkúrò sí ẹ̀, tí bá ti ti àwọn òkú tó burú mẹ́. Fọ́nà àwọn ọdí pé ẹ̀yìn chicken tó mọ́ ń ṣe náà lọ́bàá ò lè rà, owó ti rà, kọ́kọ́ jẹ́ òkú tó burú mẹ́. Ọ̀gẹ́ ẹ̀hẹ́ bí a ká gbọ́ báwọn tọ̀. tó bá jẹ pé ìjẹnìyàn gbọ́yé òun ni pé yìnyín rẹ̀ jẹ níta torí ọ̀mẹ́ tó dù fa ẹni ohun tó nà tó bá wà nílùú kèfèrí ìlú lọ wà á èyàn gbọ́dọ̀ máa béèrè pé táwọn mùsùlùmí wọ́n yìí mùsùlùmí bí irú kọ́ wá ní sọ́wọ́n kan kan ṣe súyà pàwọn bẹ́rẹ̀ pé tí mùsùlùmí lójú ẹ̀ràn yìí à tó ń tọ̀wọ́ kí èsì àkídà rẹ̀ o àkídà kàwárí yìí ti ń tẹ̀lẹ̀ o àkídà tẹ̀kfíìr ó ti ń ṣẹlẹ̀ o èèyàn máa ń wádìí káàkiri mẹ́ta lójú ẹ̀ràn yìí tó wá jẹ́ pé ní mùsùlùmí lọ wà tó wọ́n lọ náà. Àṣọ́lá ìgbà àgbà ẹjọ́ ẹ̀sàlàyé nípa ọ̀gbìn àti bàjí tó ní tó sì yé ni. Ọ̀gbìn ìṣọ́lọ́wọ́ mú kìí wà. Náà ẹ̀yìn kọ̀bùlí òun náà ni fún ẹni tí ó bá dí ìrun kù lórí ìrun tó dí nǹkan kan kù níbi ìrun bóyá alákòjú rẹ̀ ẹni ìrun kí pátí àtàn ọ̀rọ̀ ti ké sórọ̀ ṣẹ̀pẹ́ ni ó ti dí ọkàn kí pátí àtàn báyìí ọkàn lọlẹ̀ ni ọkàn ṣe rògbò bóyá ṣe rògbò tó tó dìde padà ó dìde padà lọ́wọ́ á rántí pé á ah, ìmọ̀ kí kúrò lẹ́ẹ̀kan pẹ̀lẹ́ ọkọ̀ ọba rẹ̀ tó torí ojú ojúkò yẹn kìí ṣe orígun èrò irú ẹni yẹn tó bá ti kó bá wá kírun tán tó sálámà ó dírun kù ẹni yẹn wà ti kọ̀blé kọ̀blé ní òṣè tó bá kó bá ti tàṣà òògùn tán wà ní ti sálámà yóò wà forí kalẹ̀ lẹ́ẹ̀mejì tó bá ti bẹ̀ tẹ́lẹ̀ tẹ̀sán wá sálámà ẹni tó bá lékún ìwé alápòjú yìí nìsín ó ṣe òrùkú kan tán ó tó dìde lẹ́ẹ̀kejì ọba tó ń tún wá tó fi rùkú ẹlẹ́ẹ̀kejì lé parí à rùkú mo tó dìde lẹ́ẹ̀kejì yìí sòkòrò àti padà títò ra òkòrí kanlẹ̀ bá forí kanlẹ̀ bó ti ṣe kíni ó ti lérò kọ́nù ibi tí mo wá àyàn lójú níbi nǹkan kan níbi ẹ̀hẹ́ ìwé tó bá ti bá àwọn tó lékún òun yẹn ẹ̀ àbí ọ̀hẹ́ ó kírun ẹ̀ afẹ́ká yìí làwọn kí márùn-ún lẹ́tọ̀ àwọn ti fi à ó kí lẹ́nu lẹ́tọ̀ wọ́n ti wá ju kọ́ wa sálámà irú ẹni ẹ̀ tó wá forí kanlẹ̀ méjì pàdé ni òṣèlú tẹ́lẹ̀ tí máa ń rú àwọn èèyàn lójú díẹ̀ òun náà ni pé bó láti mọ̀ pé ẹni yìí lékún ni àbójú òun kí ló kó kí méjì ní ìsìn láìlá ó ṣe kàṣáwù tó bá ah, ó torí pé kẹ rí sálámù tó ti sáhùn ìsí lára rẹ̀ tó sálámù yìí òsí lára àrùn tó èlò àti tẹ̀lé àwọn òdìwà sálámù sálámù rẹ̀ di mélòó òdì méjì tó ó ti lékùn òun nù ẹni wá ti lékùn òun yóò ṣe bàhàndí ní òṣè tó ọ̀nà tí ẹ̀rọ fi ń da àgbà nìyẹn amúlápẹ̀júwe yẹn kí wọn lákọ̀ọ́kọ́ ó kí wọn lẹ́ẹ̀kejì nítorí kó jòkó kó jòkó ọkọ̀ tó dìde ni ó tún kẹ́lẹ̀ kẹta ó tún kẹ́lẹ̀ kẹrin kílẹ̀ nìyẹn ṣe yóò tóbi tí kẹ́mà ń lóṣẹ́ bí ẹ̀rọ nìyẹn kíláwà sí wa wọ́n lọ bọ̀ àìlá. olùwé sàlámà ìlú fàìfò please i wonder our mothers will be taught that somebody can call another person and when you talk to them they practice with their open talk you know me do they have any open rule if they die from their this, ṣe rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tó pé nkàlùkù wa náà lánàá lẹ́gbẹ̀ẹ́ ṣe pé àwọn tó ń jẹ́ àwọn àfà tó ń bá wọn ṣẹ̀ ní àwọn ti kó àdéhùn bá wọn ọlọ́ọ̀ṣẹ̀ náà ní iṣẹ́ rí gbogbo àwọn tí wọ́n bá ṣàánú wa pẹ̀lú àgbo náà iṣẹ́ ń bẹ níwájú wa tó lágbára òun ni pé àgbọ̀dọ̀ fi wọ́n kalẹ̀ lórí àwọn ìṣesí wọn tábà tí ń rí àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan bóyá àwọn ọ̀rọ̀ kúkú náà ni àwọn àdìọ́kọ̀ kúkú a ní fi wọ́n kalẹ̀ a máa ṣàlàyé fún wọn a máa sọ fún wọn gbogbo gbà láwọn sọ lemọ́lemọ́lemọ́lemọ́ so èyí tó kàn wá náà ni pé ká sàtọ̀ ń bi wa sàwọn pé èèyàn ní àdìsọ́kàn ló ń kọ́ báyẹn tí ìdíkí bóyá ohun tó fojú hàn ní kékeré bóyá wọ́n ń gbé ẹyẹ lẹ́rìn bóyá àwọn oúnjẹ tí ń dé mara abúlé mẹ́rin ní ti ń ọ̀rọ̀ ọpọlọ ń sọ nǹkan tí ń sọ mi rèé tí ń pè mí rèé yẹn ń sílẹ̀ ju ẹnìyẹn tí ń sàlàyé sàlàyé sàlàyé tí kò gbọ́ tí èkó bóyá ìṣe sọ pé bóyá ìtọ́rọ̀ òye mọ́ ìṣẹ́ pàgbàlagbà mi bẹ́ẹ̀ ti ṣe ìtọ́rọ̀ ní iye mọ́ gan irú ẹnìyẹn ọ̀pọ̀lọpọ̀ lẹ́sọ̀lọ́ ọlọ́wọ́ wa amẹ́tí bóyá ó lè kà ó lè ké kọ́nà tó ń láǹfààní ò tó ń fún bẹ́ẹ̀ ilé ẹ̀kàwé yìí ilé ẹ̀ka kìíní yìí tí a dùn lọ ẹni ọmọ ẹni ibu nílẹ̀ ń gbá kí ọmọ bá kìíní ìfẹ́níkà ọmọ ẹ̀dẹ̀ làwọn ọmọ ẹ̀dẹ̀ à ìrọ̀lẹ́ yìí òun ọmọ ní ẹkí lọ́dọ̀ lọ́wọ́ ọmọ kún náà mọ̀ ẹ̀dẹ̀dín ẹ̀ta náà mọ̀ ẹ̀ta rọ̀ṣúlá ọlọ́wọ́ ìlú àjẹyàn àti kọ́nà kó òjíṣẹ́ sí ẹni pé wáyé ìtẹ̀sà mẹ́sẹ̀jì ọlọ́wọ́ gbòòrò lọ́dọ̀ yàn olórí fún owó fìyà jẹ tó wọ́n lọ fàyàdọ́. Assalamu alaikum. Wa alaikum. Olóòwe ni please advise all our sisters in Islam about Sunnah of Prophet Muhammad sallallahu alaihi wa sallam. Tọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ ilé kan lórí. Gbogbo adá jẹ́ àwọn ọ̀dọ́ lóbìnrin náà ní kan ká ṣera lóṣù kòrò nípa pé ká mú Sunnah Nabi sallallahu alaihi wa sallam. Ká mọ̀ rí Sunnah Nabi sí ike à kèé ọwà máa bo ìyáàbù káàkiri bọ́lọ̀ sí ní kò bónú bí ọlọ́run sí ní kò bónú wọ́lọ́kàn ìyá tó yà kalẹ̀ tọ́lọ́ ní kò búra rẹ̀ má ti kalẹ̀ yá ayọ̀ nàbẹ́ ìṣkúlẹ̀ àdúwájíká wọ̀bẹ̀nàtíká wọ̀lẹ̀sá ìlmọ̀mìnì ọlọ́run ní kò já lùsùn náà ní ọlọ́kàn máa oríṣiríṣi tó ń yà ṣèwádìí àwọn àdánwò oríṣiríṣi tó ń dé ṣàlẹ́yìn lọ ó

wọ́n ń wá wà lákàkiri tó ní pé àwọn ilékéwù náà gẹnu tí ń dá fìtínà kalẹ̀ ẹ má wo làwọn tí wọ́n tí ń lọ ilékéwù wọn ẹ má wo tí wọ́n wo àwọn ilékéwù tí wọ́n ń tẹ́wọ́n tó fẹ́ pé wọ́n ní kọ́ wọn gbádùn ẹ̀sìn kó ti tún náà lẹ́sọ̀rọ̀ sọ́lọ́ mẹ́ẹ̀ tí fáwọn afá àwọn fọ́nkà mọ́ ni so ẹ má ṣe rú ni kíni òun ṣe tó bá gbọ́ tó náà lẹ́sùn lọ́wọ́ àtọ́lá òye bóun ni ó ṣe wọn fi àjẹ tó bá fẹ́ níyàwó bóun ni ó ti jẹ́ kíyàwó ọmọ tó bá tẹ bá wo bí ọba ṣe gbọ́ tó náà náà yé sí náà ni ẹ̀yẹ̀ ni nígbàdùn ó ti pọ̀ fún obìnrin sí sọkọlọ fún ṣàtà nípa pàtàkì jùlọ ẹ̀sìn ẹ̀sìn ìyóò rí ti bọ́lọ̀ fẹ́ kí o ṣe sọlọ fún ṣàtà nípa wọn lọ àìdán náà Anyway, assalamu alaikum. Wa alaikum assalam. Well, which, which prayer do we perform for looking for a wife? Yóò máa bẹ́lọ́ ni, kò sí àdúrà kan pé wọ́n wà lọ wẹ òkèrè kan nínú kò sí. Bóyá gbà tó bá ń kírun, Then back on us, can we Masjid after after saying Fajr? Bẹ́ẹ̀ni, èèyàn lè ṣe ń sọ pé ọba ti kílọ̀ pàṣẹ ìfàjì lè rí ìwọ́n dé mọ́ṣáláṣí tí wọ́n ti kí òun èèyàn lè ṣe kàṣíyà tó lọ́sì tuntun tó burú mẹ́ wọ́n lọ wà this kind of protocol can we do for ourselves gbogbo tó bá wùyàn tí ọba ní òkú gbogbo gbogbo tó bá wọlé ní ìlú tààrà àmọ́tà ṣọ́ra mọ́jì kó jẹ́ àárín ìgbà tí alẹ́ sọ̀rọ̀ sọ́lọ̀ ní pé kẹmọ́tì tààrà ẹni pé láàrin ìgbà tó kúkú anábì ní ẹ gbọ́dọ̀ péjọ ẹ gbọ́dọ̀ dáná àmọ́tà pé èèyàn abẹ́tì tààrà lẹ́yìn àwọn ọjọ́ yẹn ìyẹn lè gbé sára òyà pọ̀lọ̀gbọ̀ fáwọn tó níbi rẹ̀ pé o ṣe ráìsì àpèjú ní ìsìnkú wa gbé lọ rí gòdá olùkọ́ fáwọn àbílẹ̀ yìí nà ló bá ti rẹ̀ tó níbi kó gbé fún kọ́lá bó ti pé ráì tútù ni gbé fẹ́ńtẹ́ bí ó pa tó níbi rẹ̀ kó jẹ́ tó o bá jówó bẹ́ẹ̀ kan bá nàbí sallallahu alaihi wasallam ó ní òun ní ọgbà ogo òbí òun ti kú òun fẹ́ fọgbà ogo òun ṣe sàárà lẹ́yìn kò ní tó burú sàárà fún sọ alùsùnà jàmà súnà náà yóò ní ká mọ́ ṣìkàrà àmọ́ lásìkò tó kú wá kú gangan anẹ́sọ̀ sọ́làmù ọ̀rọ̀ wa ní sàárà àbí ìpéjọ wa máa dáná ní lẹ́yìn tó jẹ́ fún tó jẹ́ báyìí kò ní àsìkò náà ẹ̀hẹ́ bákan náà kí wọ́n wá tó wọ́n pé déètì ìjọ tí bàbá mi kú nìyí àbí lọ́jọ́ àlàmísí àlàmísí àlàmísí ìmọ̀ ti sàárà tó dúró lẹ́yìn yóò kọ́ yóò kọ́ anytime gbogbo àtò tó bá wọ́n ló lè ṣe kò sígbà tí ò lè ṣe ó lè jọ́sọ̀ ó lè jálẹ́ kéde olùkéde délé jímọ̀ gbogbo àtò bá ti wọ́n ni so náà ni ẹni ti sàárà tí wọ́n lọ rẹ̀. kọ́lé pé ayé àbáyé ìlú ìtòlú ṣàlá ìdáhùn sí ìbéèrè àbáàbí àádọ́bàdà lórí kò sí ìdíje ní kò sí yóò ti dìde ṣàlá tó lẹ́nu Èmi kọ́ ni ìta o.